والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤتى الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته ولو على مجمع أنت رأيكاتي جفوان سوابا المستوى المستوى النبي النبي محمد صلى الله عليه وسلم الشرف الناس وراني لتوان صحابه سلام وطاعة سلام وناكم بوتوا وطاوة وطاوة وطاوة جهر أقوى والمن لما تأتي المتابس ولا ذلك يا رب كيف أنت جميع مجوني سنة سلم أطائر الجاهلية سفاوة محمد بن عبد الوهاب سفاوة رجل الفوزان بن عبد الله الفوزان بن سلوه إذا كانت الفتيان ولا إما الحرام ti ìyàrí nígbà àwọn àti ayé àwọn ilé fún wọn ni kọ́wọ́ lè gba jìnnà sí bá àwọn tó ti dá nì lẹ́yìn náà kálífà àmọ́ sí sí wọn gba pé àwọn ọ̀rọ̀ sí àwọn olùkọ́ ní kíkọ́ àwọn olùkọ́ àwọn ìrè kálífà àmọ́ yẹn já ọ̀rọ̀ báyìí wọ́n kàbí sí kíkọ́ wọn ní ni. mo sára sí àgbà ní òwúrọ̀ yìí هنا من مسجد العادية والأربعون مسجد الأربعون وصف الله بالنفس كما تبقى الله كما ريالوبا قلوبكم قلوبا سبحانه وتعالى كفري إنه الله ثاني وصف الله بالنفس كما تبقى الله مسألة العادية وأربعون مسألة فطوان نسبة النقائص نقائص إليه سبحانه وتعالى بما كما بقول الله سبحانه وتعالى كالولد بين الله بما أبو كل نوبة نوبة بما ولا حاجة الله بمكاتة الله بمكاتة وكان كلام كان أنقول في البجي وبطعاد ẹ̀kọ́ ọ̀rẹ́ ọlọ́wọ̀ba ọlọ́sọ̀bá ọ̀rẹ́ ma tẹ̀nzí èrò gánà hùn ọ̀nàdà zalik bẹ́ẹ̀ ni àwọn pásítọ̀ sí wọn àwọn arẹ́gbẹ́ nkọ́dà sí wọn wọ́n fọ wọn mọ́ wọn ni wọ́n mọ́jú bá ń lọ wọ́n ni wọ́n mọ́jú bá wọn níyàwó lọ wọ́n láwọn fúlá padà fúlá fún wọn níyàwó wọ́n mọ́jú kó bímọ kó búra lọ àmọ́ ọlọ́ọ̀bá náà bímọ fẹ́rẹ̀ àgbẹ̀kára èso bíbí kàmá bad nígbà ń kẹ́yìn àbùkù náà ní kí nǹkan má pè é àfojúdi pé nǹkan pé بالنسبة للنقائص إلى الله سبحانه وتعالى هدم لربوبيته لما في أبو كرابة نجده وعيه eléyìí èèyàn ń fi ààyè kan rárá jẹ́ ọgbà ọlọ́run ọba nípa olùdá gbogbo nǹkan nìyẹn bàbá àríkà kàlí sípìtì wọ́lá bí eléyìí bí i kíkọ́ ọlọ́run ọba bímọ ìyànàlù wàhálì tí gbogbo òbí ìyá àtàbí ìlànà wọ́lá bí bùkátà ọmọ òbí bùkátà ọmọ òwò ẹ̀sùgbọ́n òwò ọba jẹ̀ní yóò òbí ẹ̀yìn ọba jẹ̀ní yàtá ìyàgò ẹgbẹ̀ẹ́sì ọdún ìjọba bí máa jẹ́ ní òbí ẹlẹ́sẹ̀ bí máa jẹ́ ọlọ́dẹ̀ ní òbí ọdún ìjọba bí máa jẹ́ ní ọdún ní òbí tọ́mọ̀ ní wọ́n bí máa èèyàn náà ní òbí tọ́mọ̀ bí máa kí ló ń tó bínú ìjọ ọlọ́run kan náà nù ó di eyín daniel wallad daniel wallad tí yóò bìrì àtẹ́jú daniel wallad owó ẹ̀sìkìrì o fàlì yahood àwọn yahudi kọ́lú ọ̀sẹ̀ ìrìbùnúlọ́wà wọ́n ní òbí ọmọ ọlọ́wọ́ bá والكفار والنصارى قالوا او نصارى قي مسيح ابن الله او نقي مسيح ابن المولوبا مشرك العرب قالوا ملائكة بنات الله ها آه، شبه مكة ولا دعوة او نقي او ملائكة لهم الدنيا لهم ما عن النصارى ينزعون أهبارهم عن الاولاد وزوجات هنا ونصارى وهي nígbà tó àwọn kan jẹ́ tó jẹ́ fún ìfẹ́ká bí ti ṣe ti fa àwọn ẹ̀ ju kó bímọ lọ àbí kó ní àwọn ìyàwó lọ lẹ́nu káàbà náksù ti fẹ́kìrì lẹ́nu ìyàwó nù wọn àbùkù kanù lẹ́nu ìyàwó nù wọn àbùkù kanù kò pé kò tó nù kò tó nì kò pé ibi dúró nì قوم لا يزعون الله عما يزعون عنه سبحانهم ìtí wọn fẹ́rẹ̀ kan wọ́n ọ̀pọ̀ wọn ni wọ́n fi kan lọ́ọ̀bá wọn fọ́lọ́ọ̀bá bá gbọ́lọ́ ọ̀gá jùlọ lọ ذلك العرب كانوا يكرهون البنات bẹ́ẹ̀ làwọn lágbára náà wọn ò nífẹ̀ẹ́ ọmọbìnrin wọn ò nífẹ̀ẹ́ ọmọbìnrin wọn sì gbóná ha lọ́láàyè ni wọ́n ń gbọ́dọ̀ ọ̀pọ̀ sí ọmọbìnrin wọn sì gbóná lọ́láàyè máa yẹ kúrò àwọn náà àwọn ń lọ́wọ́ bá ń kó ìra àwọn tó fi yìí. ìdúrónà ohun àìbọn wọn lọ́sùn bẹ́ẹ̀ tí wọ́n àbùkù ní àìkí ní kí a jí ọmọbìnrin ìyá lónà láì zanat bẹ́ẹ̀ ni wọ́n gbọ́ ọmọbìnrin lọ́wọ́ bá bí ọmọbìnrin subhana ọlọ́wọ́ bá bí ọmọbìnrin bí lọ bá ọmọ ẹ̀sìn ọ̀hún àmọ́ ìgbàwọn nífẹ̀ sí àwọn fẹ́ àyà ọmọkùnrin ọ̀yà lónà láì máa yẹ kúrò àwọn wọn ní ti fẹ́ ọlọ́ba ìgbàwọn kúrò مما يذكر أن عالما من علماء المسلمين ذهب إلى برسالة بآل ملوك الروم آه، وكانوا وفاد أنه وفاة مسلمين ثم مسجد كالباء وكانوا وفاة روم وما قال عليه قال له يا وانسكر رب العطي الزوجة والأولاد يا واتما وما وكذب لها الدرون àwọn ẹ̀mẹ̀ wọn bá wọn ti wá bínú sí pé a ẹ̀rọ sọ̀tọ̀ sí ìfúnra ìfọ̀hún ti ànàlá òòdà òòdà wa òòlà bí wọn bèrè ìyàwó àti ọmọ lọ́gbà àwọn ọba wa nítorí tí kò ń ìyàwó lọ wọ́n ti tún ìyàwó lọ àwọn sọ pé mò ní ìyàwó àtọmọ قال هم أنتم تنزعون رئيسكم عن زوج وأولاد ولد ẹ̀yin fọ àwọn ọ̀gá yín máa kó ń bí ìyàwó àbíkó bímọ يتقونهما إلى الله عز وجل ما تيعوات ما لهم تشدوا الله سبحانه وتعالى لا تنزعون أوه ولذلك أتحمهم إليه القبض المدلو وكفرهم بذلك وكفرهم إليه وأجلهم وأخجلهم لحياة القبل قالوا وان له يريدوا قد يوان له لهم فوتان واحد مسألة البلتيك بكثيرا كانت عليها كثيرا على الشرق في الملك لما تكون جبالهم المسألة الثانية وأربعون المسألة في الشرق في الملك كقول مجوز لما تكون بجبالهم يجعل كلهم مجوسي الشرع ولا يدوين مسائل الجاهلية nínú àwọn masáyìí àwọn aláìmọ́ àwọn aláìlẹ́sìn aláìmọ̀ kan aṣílẹ̀kọ̀ fìlmọ́ọ̀k ìmọ̀ bọ́ọ̀lù àwọn ológun nípa àjọba rẹ̀ kàkọ́ ìmọ̀júzi nínú hom nínú àwọn gbólóhùn bí gbogbo àwọn mọ̀júzi nínú ẹ̀ àmọ̀júzi kọ́ ìwọ́tò bí sàmì ìfìdílájọ láàrin àwọn akẹ́kọ̀ọ́ àwọn ènìyàn ni wọ́n wà ní ọdún tó mọ̀júzi tí wà ní ìlú ní Iran يعبدون النيران هما مال نبينا يلا هما جفن يقولون مطلئ إن هذا كون كل البوائي لو خلقاني فهل خلق من جوافه النور والظلمة وناني الملائكة خير النور خلق الخير الملائكة هذا والظلمة خلقت البشر بيكو قلنا برو على هذا سموا بسواء سنوية وهذا شرك في الربوبية إلينا الشرك في ربوبية كلمة ربوبية صعب نربي وهذا شرك في الربوبية كل من ذلك إليه شرك بالربوبية الربوبية الربوبية ìfọ́dúnla ìmọ́lọ́ọ̀lọ́kan láti dáre tí wọ́n mú bí i ìmọ́lọ́ọ̀lọ́kan níbi àwọn iṣẹ́ rẹ̀ ìjọba rẹ̀ níbi àwọn ètò rẹ̀ ìtumọ̀ ìfọ́dúnla ìkálùkù wọn bó pè é báyà ó bí wa kí wọ́n bá fọ̀rọ̀ ìwọ lọ́wọ́ àti ti rábù ni àmọ́ kí n tuma rábù kí n tuma rùbùbíà láti rìn lọ́fà bẹ̀rẹ̀ tìbí yóò di yé ìfọ́dúnla wọ́n ti في الربوبية قل إفراد الله في خلقه بلون لوكا نبي جبار نبي إتجاه قولي كلام أبوه دواجع وكذلك أنا الله بلا ولا جبار دواجع وملكه لك جبار قولي بجبار وأفعال بجبار جل بجبار bẹ́ẹ̀rù fi ń wọ̀ bí ọdún tó ní ọdún ọlọ́run bí mi ò wá sí ayé ibòmíì ní sannan su ji suna su shirya kusi ku saba ba wani yawa su zama rububiya ne wani mutu kwanar yi wani ba ma'am ba ga sirri fi rububiya ne shi ne rububiya ne ke alawar da miji alawar ba mala alawar ba ku da habbihim shi maza ba kuma jawabin nikal muharim ke ba ta buru da sarama alawar ku bai ọba lè fẹ́ ìyàwó ọmọ ọba lè fẹ́ ìyàwó bàbá ọba ìrànlá rẹ̀ lọ́dọ̀ tí wọn omi omi mọ̀dọ̀ hábìhìn lẹ́yìn ẹnu mọ́gbàgbà tí wọn ìṣirọ́ fi àmúwálì wọ zọ̀dáàt dúkìá jọ nínú dúkìá ń tó jọ nínú lẹ́yìn náà àwọn ìyàwó wọn gẹjọ nínú àwọn ọkọ wọn jọ nínú àwọn obìnrin lè fọkùnrin ẹ̀rí pé àwọn iran ìtìsí wọn nù láyé màgbésí wọn wọ́n rí pé àwọn ṣíà wọn ọ̀yọ̀ yẹn kún gbèsè ayé wọn wọ́n àbìtì wọn gbèsè ní ìta ọdíwà tó asẹ́lì wọn asẹ́lì ìta wọn wọn ọ̀yọ̀ kúlù ẹ̀sìn wọn ọdíwà fún àwọn ṣíà ti máa ti mú ta ọlọ́wọ́ tọ́wọ́ nù ọlọ́wà. Naam. ويعني ولا يرون لأهل الملك حاصرا أن يكون نسبش جاء ولوني كا ولي ولوني يوي ولوني مكري ولوني أراه وتشركون في النساء كما تبهلون تشركون في أموال كما تبهلون لأولون وعليه شعورية إذا كما كوميس كما تباني كما كوميس في وقت حاضر وقت شوائي وإستباسية كما تباليس gbogbo burú bẹ́ẹ̀ ọlọ́mọ ti wọnú ọlọ́ba fara mazabal batilun eléyìí ti sí èrò orílẹ̀ pé ìsìnà ní irọ́ ni ìtìmákẹ́lẹ̀ adìyàní àwọn ìsìnkú pé mùtìmákẹ́lẹ̀ ọkọ̀ àwọn ẹ̀sìn àti ìròrí ọmọ ènìyàn ọ̀kárí kí kọ́ọ̀lù wáhìdù ahad ẹni tí dábò gbọ̀gbọ̀mátá wáhìdù ọlọ́ọ̀bá kùsùrù ni alfẹ́rọ̀dù sùgbọ̀n ba so tamaru lukan lam yalid wa lam yulad kuma fi bi lam yakun lahu kufuwan ahad burbu ada'a mulkiyat al-fardiyya wala ba sunnati kuwa kan min kana tiye haram an-nikah al-muharim hada sawa ya wakani iwo hadise wallahu ta'ala alam dai karimat kana ma fi tu abu al-muhammad fi dani ورسولنا الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته